ní òdiwọ̀n àwọn ọjọ́ ẹlẹ́tí kúntì tàhídìínà fìhà ní òdiwọ̀n àwọn ọjọ́ èyí tí òfin máa ń ṣe é là nínú rẹ̀. ìdí ni pé ẹni tí ìjàmbá ìsìádọ́ ṣẹlẹ̀ sí láyé òun ni ó fi bẹ̀rẹ̀ ìlà rẹ̀ yóò ti jẹ́ ẹni tó ti ń ṣe héélà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí jàǹbá yẹn tó ṣẹlẹ̀ sí i ẹni tó sì ti ń ṣe héélà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò ti ní ọjọ́ iye òǹkà ọjọ́ kọ́díràlẹ̀ àyà mi òdiwọ̀n àwọn ọjọ́ tí ó fi máa ṣe ọlọ́jọ́ kan wà ọlọ́jọ́ méjì wà ọlọ́jọ́ mẹ́ta wà ọlọ́jọ́ mẹ́rin wà ọlọ́jọ́ márùn-ún wà ọlọ́jọ́ mẹ́fà wà ọlọ́jọ́ méje wà ọlọ́jọ́ mẹ́jọ wà torí ọlọ́jọ́ mẹ́sàn-án ọlọ́jọ́ mẹ́wàá ọlọ́jọ́ mọ́kànlá ọlọ́jọ́ méjìlá ọlọ́jọ́ mẹ́tàlá ọlọ́jọ́ mẹ́rìnlá wà ìparí ìrìn àjò rẹ̀ ní ọlọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún. ìwà arábìnrin o ti mọ iye ọjọ́ tó o fi máa ṣe é là tẹ́lẹ̀ síwájú kí ìṣẹ̀lẹ̀ àwọ̀ tó ṣe kíni kó tó ṣẹlẹ̀ sí ọ ọ̀rọ̀ a máa gbẹ̀rùngù sílẹ̀ ní òdiwọ̀n iye ọjọ́ tó máa fi ṣe é là ok obìnrin ká ní kò ní làákàyè ta ní inú rẹ̀ bu gáàsù rò pé inú obìnrin kan pé inú ẹ̀sìn kìíní pé inú ẹ̀ bu pé ọ̀pá tọrọ dáná inú ni ok inú obìnrin ò gbọ́dọ̀ bu bu bu kọ́ máa mọ̀ pé iye ọjọ́ báyìí lòun máa fi ṣe nǹkan oṣù òun. tínú obìnrin bá tún bu wọlé fún yẹn ah nǹkan ti ṣe é kí wọ́n bi obìnrin léèrè kó o bìyàwó ẹ̀ léèrè ńlé pé ìyá alágbájá ọjọ́ mélòó ló máa fi ṣe nǹkan oṣù rẹ̀ kọ́ wa máa ní ah iye ọjọ́ tí mo máa fi ṣe é ah ìyẹn mà lágbára ìbéèrè tẹ́ ẹ máa béèrè yóò mà lágbára o. kí ló fà béèrè yẹn ná ṣàwọ̀ ọ̀pọ̀ sọ iye ọjọ́ tó o máa fi ṣe nǹkan oṣù ló ń sọ pé ìbéèrè ńlágbára sẹ́mi àti ẹ̀ lájọ́ ń ṣe ni àbẹ́mi ń ṣe ebi wọ́n ló ń dá nǹkan oṣù rẹ ṣe ìbéèrè tí ò fa wàhálà ni kọ́kàn sọ fún ọ pé ọjọ́ mẹ́fà ni ọjọ́ méje ni ọjọ́ mẹ́jọ ni ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin tẹ̀ ń bẹ́ńbẹ́ o ṣẹ̀ ń bẹ́ńbẹ́ ta ni ò mọ iye ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù nínú yín kò náwó. ẹni tó ti ń ṣe nǹkan oṣù nínú yín ta ni ò mọ iye ọjọ́ tí nǹkan oṣù ẹ̀ máa gbà lọ́wọ́ rẹ̀ nínú yín. sọ́wà. So, kò tí ì dé obìnrin gbọ́dọ̀ mọ iye ọjọ́ tó máa fi ṣe nǹkan oṣù that is number one tí ò gbọ́dọ̀ ṣe hàìhàì lórí ẹ̀ number two obìnrin gbọ́dọ̀ mọ ọ̀sẹ̀ wo nínú oṣù ní nǹkan oṣù máa bọ́ sí o gbọ́dọ̀ o bí inú rẹ ò bá bu tààrà o bóyá ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù ni bóyá ọ̀sẹ̀ kejì nínú oṣù ni bóyá ọ̀sẹ̀ kẹta nínú oṣù ni bóyá ọ̀sẹ̀ kẹrin nínú oṣù ni ọmọ yìí ọjọ́ fi ṣe nǹkan oṣù láì ní àní o sì gbọ́dọ̀ mọ ọ̀sẹ̀ wo nínú oṣù ló máa fi ṣe nǹkan oṣù kí ni díẹ̀ ìdí ni wípé ẹ wo ọ̀tá nàbí sọ yìí sallallahu alaihi wasallam ó ní. dá ìsọ̀láàtà gbé ìrun jù sílẹ̀ ìwọ obìnrin yìí kọ́díralẹ̀ ayáàmì fún òdiwọ̀n àwọn ọjọ́ التي كنت تحيدين فيها tí ìwọ máa fi ṣe é là tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwa gbọ́nú àdìsí kọ́ sọ pé èmi ò mọ̀ mọ́ o èmi ò mọ ọjọ́ tí mo máa fi ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ẹnìkan ò ní sọ bẹ́ẹ̀ àfi kó jẹ́ ìnúbu ọlọ́mọ nǹkan àlejò rẹ tó máa ń gbà lóṣooṣù. àlejò oṣooṣù ọ anímọ̀gbà tí ń dé ọ sì ní mo yọ ọjọ́ tí ń lò kó tó lọ ó sì ń ṣàlejò <laughs> àlejò tó gá pé ọ gbọdọ sọ pé ò ní ṣe é ọ gbọdọ ṣe ni àásọ ọ̀tẹ́ẹ̀dì ní máa gbà. ohun tó o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ mọ wíìkì wo nínú oṣù ni máa bọ́ sí nítorí pé tí àwọn nǹkan kan bá padà ṣẹlẹ̀ sí ọ ó tètè fura pé something is happening something is happening ọ̀kan nínú ẹ̀ ni pé obìnrin tí ń ṣe kóṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní padà di aláwọ̀ ọ̀dà tó bá rí fìtínà rẹ̀ bóun ló ṣe mọ̀ pé o ti di aláwọ̀ ọ̀dà nígbà tó ga sí pé mọ iye ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù sì mọ ọ̀sẹ̀ wo nínú oṣù ló fi ṣe nǹkan ni báwo ló ṣe mọ̀ pé nǹkan oṣù rẹ ti six rẹ o. ó dọ̀pù mú bóun ló ṣe mọ̀ nígbà tó o bá mọ ìgbà wo mọ bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ nínú oṣù so obìnrin ọ gbọ́dọ̀ mọ wíìkì wo wíìkì mẹ́rin ní mọ bẹ nínú oṣù ó sì gbé ka orí oṣù Islam kì í ṣe orí oṣù gíríngorì ó gbé nǹkan rẹ ó gbé ka kí o orí oṣù Islam nísìnyí a ti wà nínú oṣù lórí jàbáyì ọ̀sẹ̀ àkọ́kọ́ nù ìwọ tó o bá ti rí nǹkan oṣù ẹ nínú lórí ìjà ọ̀sẹ̀ àkọ́kọ́ ó ti mọ̀ pé ọ̀sẹ̀ àkọ́kọ́ rẹ̀ tá kejì tí sọjọ́ kẹjọ látọjọ́ lọ ó sì mọ̀ pé o ti bọ́ sí ọ̀sẹ̀ kejì nìyẹn tó bá rí ngbà náà ọ mọ̀ pé every second week of the month ló máa ṣe é ìwọ tó bá rí ngbà yẹn tó bá rí ní third week ó sì mọ̀ pé every third week of the month ló máa ń ṣe é ìwọ tó bá rí ngbà yẹn tó rí ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kẹrin tàbí àárín ọ̀sẹ̀ kẹrin ó sì mọ̀ pé nǹkan oṣù rẹ ní máa bẹ̀rẹ̀ ní every fourth week of the month. kò ṣe lè wọ́ọ̀kì. Ah. kò sí ní tó ní kọ́ mọ́ wọ́ọ̀kì. sàmọ̀fóṣù wa twenty nine or thirty ni bó bá ń sún náà yóò ti mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ọ̀sẹ̀ àkọ́kọ́ ló máa fi ṣe o ní ìsìn ó ti sún wọ ọ̀sẹ̀ kejì of the month yóò fìyè sí báà náà ni pé òun ti ń ṣe báyìí nínú ọ̀sẹ̀ kejì nínú every month tó bá tún sún the week of the month yóò tún fìyè sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe máa fiyè sí iye nǹkan ọjọ́ tó fi ń ṣe é àǹfààní tí ó rí bẹ́ẹ̀ náà ni pé ìgbà tí nǹkan oṣù yẹn bá six yóò tètè fura mọ̀. obìnrin míì kò ní mọ̀ pé òun ti lóyún nígbà tó ti lóyún torí pé kò wulẹ̀ mọ wíìkì wo nínú oṣù ló máa ń rí nǹkan oṣù òun èyí tó bá ti fiyè sí pé òun máa rí inú every first week of the month tí ò wá rí yóò wò lógún di second week pé bóyá ó ti sún kúrò nínú first week ó ti bọ́ sínú second week nìyẹn tó o bá ti rí second week kò lè tí ì sún kọjá second week ìsáyédà kò ti lóyún tàbí kí nǹkan míì ti ṣẹlẹ̀ sí sísẹ̀mù rẹ̀ ní ṣókí ọgbọ́dọ̀ fiyèsí ìfiyèsí yẹn tí sì àádọ́bá wa padà ṣẹlẹ̀ sí ọ òkè èyí tó ṣe before kristi àádọ́ tó bẹ̀rẹ̀ ọmọ wíìkì tó bọ́ sí láàrin oṣù òdiwọ̀n yẹn lọ́ọ́ wàá fi control ló fi máa control ìsì àádọ́ rẹ̀ so bó o ṣe ń rí ẹ̀jẹ̀ lọ yẹn tó ń rí lọ ká sọ pé ní ìsìn torí pé àdìsí kan sọ pé obìnrin kan fi bíi ọdún méje ó fi ṣe é sí àádọ́ tó ga sí pé everyday ló ń rí ẹ̀jẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ tó ti ń di every month tó ti mọ̀ pé first week of every month ló máa ń ṣe nǹkan oṣù òun bóyá fún ọjọ́ méje ọjọ́ méje first uh, first week of every month yẹn yóò fi irun lẹ̀ torí pé lásìkò yẹn ẹ̀jẹ̀ hélà ó ti rò pọ̀ mọ́ ẹ̀jẹ̀ ìsìhádọ̀ tí wíìkì yẹn bá ti parí yọmọ kírun lọ tó ti yé so anabi sallallahu alayhi wa sallam ń sọ pé ó fìrún lẹ̀ fún òdiwọ̀n ọjọ́ tó o máa fi ṣe é là tọ́jọ́ yẹn bá ti pé fún ìtẹ́sílì lẹ́yìn náà ọ lọ wẹ̀ ẹ̀jẹ̀ ìbá máa wá ọ lọ wẹ̀ wàsọ́ọ̀lì ó sì kírun. wàfíì rìwà nínú ẹ̀gbà wa kan. lórí ọ̀rọ̀ yìí kan náà anna fatima binta abi hubaish dagudaju fatima ma abi hubaish kaana ti tustahadu ó ń ṣe àwọ̀ ọ̀dà fasa alati nabiya sallallahu alayhi wa sallam ó sì bi ànábì léèrè fakọọ̀la ànábì sì sọ pé záàlìkì ìrìnkùn ẹ̀jẹ̀ inú san nìyẹn o wàlẹ́ ìsàtì bèlè haidọ̀ ìyẹn kì í ṣe hélà o fàyídà akíbalá ti lé haidọ̀ tí haidọ̀ rẹ bá dé lásìkò tí máa dé fádà ìsọlá fìrun kíkí sílẹ̀ o ò lè kírun pẹ̀lú hélà o wáyídà adébàrá tí nígbà tí hélà rẹ tó bá sì lọ fàtẹ́sílì kí o wẹ̀ wá kí o kírun. Hadith 45. Àná Aisha zawji nabiyyi sallallahu alayhi wa sallam anna umma habiba ustuhidoti ustuhidoti sabu asinin فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تكتسل فقال هذا عرق فكانت تكتسل لكل الصلاة hmm. Hadis 45 nínú tírà Umdatul Ahkam. Àni Aisha, àtọ̀dọ̀ Aisha, zawji nabi sallallahu alayhi wa sallam ìyàwó ànábì wa muhammad mo fẹ́ kẹ́ wòye sí ìṣesí àwọn sálàf ìṣesí àwọn sọ̀hábà nígbà tá a máa fẹ́ dákọ̀ ọmọbìnrin tá a máa fẹ́ dákọ̀ ọmọbìnrin ọ̀nà méjì ni wọ́n máa ń gbà dákọ̀ rẹ̀ ìṣẹ́jà kí wọ́n dákọ̀ rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ tàbí kí wọ́n dákọ̀ rẹ̀ kí wọ́n sọ pé àyà alágbájá ok ìṣẹ́dà kí wọ́n dá akọ rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ kán ní lágbájá ọmọ lágbájá tàbí kán sọ pé lágbájá aya lágbájá ìlànà kí obìnrin wá wọlé ọkọ kó wá wọ́gilé ọkọ bàbá rẹ̀ ìyẹn kì í ṣe ìlànà Islam orúkọ bàbá wa kò ṣeé wọ́gi lé títí láéláé àti títí láéláé kò ṣeé wọ́gi lé orúkọ ọkọ tó o fẹ́ lónìí ló ṣeé wọ́gi lé lọ́la tó jẹ́ pé òun jẹ́ ara alágbága ní àná tó bá di lónìí fún sábàbí kan tàbómìíràn ó máa jẹ́ aya tàmẹ̀dùn ìwọ yìí kan náà tó jẹ́ aya alágbága lánàá náà ló tún ń jẹ́ aya tàmẹ̀dùn lónìí ó tún lè di lọ́la kó o tún di aya lámọrin. àmọ́ ọmọ lágbájá lánàá yóò máa jẹ́ ọmọ lágbájá ní òní yóò sì máa jẹ́ ọmọ lágbájá ní ọ̀la torí náà ẹ̀yin obìnrin wa ẹ má dá àwọn kèfèrí lóhùn o tí wọ́n sọ pé kẹ́ ẹ lọ ṣe change of name torí pé ẹ lọ́kọ ẹ má ṣe change of name o. lágbájá aya lágbájá tàbí lágbájá ọmọ lágbájá bí ẹ̀sìn wa ṣe gbé wá nìyẹn. anna umma habiba dájúdájú ìyá habiba ustuhidọ̀tì sabun asinin ó ṣe àwọ̀ọ̀dà fún ọdún méje ọdún méje ṣe rí àsìkò ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé nínú ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́nìkan bá ń retí pé kánàbí ò sọ fún wa pé hiv wà. ogun ẹ̀sìn rèé tàbí ti nje tí ń ss ẹ̀jẹ̀ ti nje tí ń jẹ́ as ọ̀ǹtọ́ra rẹ̀ jẹ ni kì í ṣe ìdí tí Allah fi rán àwọn ògìṣẹ́ ìṣẹ́ nìyẹn ìdí tí Allah fi rán wọn níṣẹ́ gangan ni bẹ́ẹ̀ ṣe ní wọná bẹ́ẹ̀ ṣe wà lìjẹ́ náà ok tọ́rọ̀ bá sì ti kan bá a ṣe ní wọná táwa lè jẹ́ náà ìyẹn ní í ṣe pẹ̀lú bá a ṣe mọ Allah ní ọ̀kan ṣoṣo ní ọba tíjọsìn tọ́ sí bá a sì ṣe ní ìwà rere lọ́wọ́ ok hmm. sọ wá rí èmi ní tọ́jẹ mọ́ kí la jẹ kí la mu kí ló jẹ mọ́ àìsàn eh, kí ló jẹ gbogbo nǹkan yòókù pátápátá ọ̀wé yìí tí ọlọ́run bá fún ànábì kan sọ nínú ẹ̀ ni kò lè jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ẹ̀ àmọ́ òwe ìtọ́ bá sọ yẹn ayé òní tún di ayé míì tán kí wọ́n wá dá nírọ́ rárá o wọ́n máa bá a ní òdodo ni. ọ̀wọ́ kọ̀ọ̀kan tí ànẹ́bì sọ nípa medicine Allahu Akbar àwọn tí wọ́n padà lọ ṣe medicine wọ́n padà rí i pé sàdánkátà wọ́n padà ṣe sàdánkátà nàbì ni sallallahu alayhi wa sallam èyí tànàbì sọ nípa anatomy bọ́lọ̀ ń ṣe ṣe ẹ̀dá wa ọ̀wé ètò sọ nípa rẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ èyí tó sọ nípa ọ̀wọ́ èyí tó sọ nípa ẹranko wọ́n bá bẹ́ẹ̀ èyí tó sọ nípa àwọn ewé kan bí ewé sídírù wọ́n bá bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ́wàá ọ̀kàǹsì ànábì gẹ́gẹ́ bí dókítà akọ́ṣẹ́mọṣẹ́ rárá o rárá o ànábì kì í ṣe dókítà akọ́ṣẹ́mọṣẹ́. kìí ṣe ẹnjìníà akọ́ṣẹ́mọṣẹ́ kìí ṣe àkàǹtáǹtì akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀wọ́ èyí tó sì sọ nípa tó jẹ mọ́ àkàǹtìn ayébàbẹ́ ẹ̀ ojúlówó iṣẹ́ ànábì kọ̀ọ̀kan ó ní bí àwọn ènìyàn ó ṣe gbàlà iṣẹ́ ìgbàlà ní iṣẹ́ ànábì kọ̀ọ̀kan gbogbo ànábì kọ̀ọ̀kan ló wálé ayé lásìkò tiẹ̀. láti jẹ́ kí àwọn èèyàn rẹ̀ ó rí ìgbàlà kì í ṣe Jésù nìkan lólùgbàlà àti pé ìpè ẹnìkan lólùgbàlà bí ìgbà tí àṣì ọ̀pẹ dání bí ìgbà tá a ṣe kí ni bí ìgbà tá a sọ pé dání bí ìgbà tí aláwo ṣoore fún ọ tó wá ń dúpẹ́ fún onísábàbí tó fi àlọ́ọ̀ tó ń ran sábàbí lọ́wọ́ tó jẹ́ kó ní sábàbí orí ṣe ọwọ́ á fi àláò yẹn òfin ilẹ̀ ẹni tó jẹ́ kọ̀ǹtrólà òfin ilẹ̀ ẹni tó wá kọ̀ǹtró pé kó ṣe nǹkan yẹn fún ọ lọ sáwà ń dúpẹ́ fún òtítì ọpẹ́ dá. so anabi kọ̀ọ̀kan aims and objectives wọn kì í ṣe lọ́dọ̀ ọ̀rọ̀ medicine kìí ṣe lórí ọ̀rọ̀ engineering kìí ṣe lórí ọ̀rọ̀ sáyẹ́ǹsì kìí ṣe lórí ọ̀rọ̀ geography tó a máa retí pé ọyẹ ti sọ fún wa pé ìlú kan mọ̀ jẹ́ nàìjíríà ìrẹ́ àdúgbò kan mọ̀ jẹ́ ayékalẹ̀ ka ànábì pẹ̀lú ayékalẹ̀ òun sọ̀rọ̀ geography kí ló ka ànábì pẹ̀lú ayékalẹ̀ kò sí tó ka ànábì pẹ̀lú yẹn kì í ṣùgbọ́n tánẹ́bì bá sọ pé kíbúlà yín láàrin ibi báyìí síbi báyìí ni ayé ò ní dayé míì kẹwàá bàbá míì rárá o ẹ bàbá nẹ́bì ti sọ ni. ohun tí mo fẹ́ lò mí báyìí ni wípé ẹ nǹkan ẹ táwọn sọ̀hábà ẹ tí wọ́n fojú winá rẹ̀ lásìkò tiwọn tọ́lọ́run ọ̀bọ òjẹ́ káwa máa fojú wi náà rẹ̀ mọ́ lásìkò tiwa kóbìnrin ṣe àwọ̀ ọ̀dà fún odidi ọdún méje kọ́mọ́sìsì dókítà tó lè àtẹ́ǹdì sí i. Ah! àwọn sọ̀hábà àwọn fojú wi náà nǹkan láyé o wàláì wọ́n fojú wi náà nǹkan láyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn fojú wi náà lọ́lọ́run ti ṣe fátíù rẹ̀ fáwà tọ́lọ́run ti fáwa ní mákàrájù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn fojú winá rẹ̀ ẹ̀yẹ wo nǹkan ẹ wo kóbìn fẹ́ bímọ kí wọ́n ṣe sọ́júrì fún lásìkò tiwọn àtọmọ àti yòókù àtọmọ àtìyá yóò kú àfi tánà bíi bá máa mọ̀ bẹ́ẹ̀ lọ́n fóbìnrin tọ́ba wa àwí àkóbìnrin kan fẹ́ bímọ o ìbímọ wa jẹ́ ìnira fún o o lè wá bẹ àlọ́ òfun ọwọ́ táwọn nínú àlọ́ ó sì gba àdúrà ànábì rẹ̀ ẹ wò ó ó ní agbára sàádé kan ó fara gbọgbẹ́ lójú ogun bóra tábà tí ìka bóyá padà kà ẹ̀jẹ̀ ò yéé sàn jáde wọn ò sì rí nǹkan kan ṣe sí i tó fi jáde láyé lóde òní pẹ́ẹ́nìkan fara gbọgbẹ́ tẹ́ máa ti gbèdé ilé ìwòsàn by fire by force yóò dà ẹ̀jẹ̀ máa dá ẹ̀wù ẹ̀ńtó ẹ̀wù obìnrin tó fi odidi ọdún méje lójoojúmọ́ ó sì ń rí ẹ̀jẹ̀ tó fi mọ̀ ní pé ànábìyẹ ṣe medical doctor ọ̀wé ìtọ́lọ́run bá yọ̀ǹda fún un tó jẹ mọ́ mẹ́dísìn nìkan ni ó sọ fún wa kò lè já sí pé wọ́n lẹ́nìkan kò yéèrún kí fọ́dún méje ń kí kò dúró káde bí mọ́wàá solúsọ̀ sí pé a ah, ọ̀pára rẹ nì ọlọ́run ọ̀rọ̀ báyìí dàdúró báwọn tásìkò ló bá ti ń tó òní ọmọ kí i ànábì ó kọ̀ǹtúrò yẹn torí pé ẹ̀sìn ló bá wáyé ẹ̀sìn ló bá wáyé bá ṣe sí lọ́wọ́n ọba tá a wà lìjẹ́ náà tá a ní í wọná ọlọ́ba wáyé ọba àṣẹjẹ́ ń dì fọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìyẹn ṣe mísà ànábì <laughs> ìyẹn ṣe mísà ànábì kọ́ ní inú kan rùn wọ́n ẹ̀ẹ́gẹ́ kan sí ọ́ lásìkò ànábì ìyẹn ṣe mísà rẹ̀ tọ́lọ́mbà kan yọ̀ǹda fún pé kọ́bọ̀ ọbẹ̀ lọ́hùn kíkiní yóò wá sópin yóò ṣe bẹ́ẹ̀. tó ń ti bẹ́ẹ̀ náà obìnrin tó ṣe nǹkan nǹkan oṣù fọdún méje yìí ànábì ò rí solution sí ju pé ọkàn sọ tó kọ́ sí ẹ̀ fún ni. ọ̀nà tí kinní yẹn ó wà gbà àfẹ́tì ẹ̀sìn rẹ̀ ànábì ṣàlàyé fún un. ustuhi ìdọ̀tí sábò asinin ìyá Habiba ó ṣe éèlà fún odidi ọdún méje. every day ló ń rí ẹ̀jẹ̀ fàṣà aláti Rasulullah sallallahu alayhi wa sallam aláàlìkà ọwọ́ àbí ànábì léèrè nípa ìyẹn fàámàrà ha ànábì wa pa aláṣẹ antec tesla ànábì wa ní kọlọmọwẹ fàkọọlá haza irikun ànábì sì sọ pé sórí ẹ̀jẹ̀ inú sẹ́niyẹn o fàkàánà ti tẹ̀tẹ̀sílu Lekule sọlá ah Allahu akbar ìyá àbíbá kọ́lọ́mbà ní fọ̀rúnkẹ́ o ọba dẹni tí ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ó dẹni tí ń wẹ̀ ní ẹ̀ẹ̀márùn lójúmọ́ ìwẹ̀ kéré jù nù o tọ́ba ti fẹ́ kí irun ṣubú yọ̀ọ́wẹ̀ tọ́ba fẹ́ kí zuri yọ̀ọ́wẹ̀ tọ́ba fẹ́ kí asiri yọ̀ọ́wẹ̀ tọ́wọ́ fẹ́ kí mọ́gíríbì yọ wẹ̀ tọ́wọ́ fẹ́ kí ìṣá yọ wẹ̀. ẹ wá máa gbọ́ ìtọ́sí ọ̀rọ̀ ni èròǹgbà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú èsì rẹ̀ fún ìyá Habiba àmọ́ ìyẹn ni àgbọ́yé ìyá Habiba alẹ́bìnrin lọ wẹ̀ oke. òun gbọ́ yé sí pé òun ó máa wẹ̀ fún ìrun kọ̀ọ̀kan ìwẹ̀ tí aláwọ̀ ọ̀dà bá ti wẹ̀ ní ọjọ́ tí ó mú fún ìparí ọjọ́ éélà rẹ̀ tí ó bá sábà ní ìwẹ̀ tó pọn dandan fún un. ẹ̀gbọ́n àníyàn yé ìwẹ̀ tí aláwọ̀ ọ̀dà bá ti wẹ̀ ní ọjọ́ tó mú sẹ̀ka sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé tínú rẹ̀ ò bá bu ọgbọ́dọ̀ mọ̀gọ́tọ̀ máa ń bẹ̀rẹ̀ hílà ní every month ẹ̀ẹ́n so o sì o sì ti mọ iye ọjọ́ tó máa fi ṣe hílà kó tó da láwọ̀ ọ̀dà ọjọ́ tó o ti mọ̀ wípé ọjọ́ yìí ni hílà rẹ̀ máa dúró ni máa ń stop máa parí now àsìkò yẹn lọ́ọ́ lọ́ọ́ wẹ̀ ṣíṣe ìmọ́tótó abẹ́ rẹ̀ àti dídé ìdí fún ìrun kọ̀ọ̀kan ni ọ̀rọ̀ aláwọ̀ ọ̀dá aláwọ̀ ọ̀dá kan fún ìrun kọ̀ọ̀kan ni ọ̀rọ̀ aláwọ̀ ọ̀dá kan ni ọ̀rọ̀ aláwọ̀ fún kọ̀ọ̀kan so o ti àmì o ti àmì o ti àmì àti dídé ìdí rẹ̀ fún ìrun kọ̀ọ̀kan ni ọ̀rọ̀ aláwọ̀ ọ̀dá kàn fún ìrun kọ̀ọ̀kan lẹ́yìn náà kí ọ lọ gba ìtọ́jú ara. àwọn àfẹ́sìn wọ́n ní nǹkan tí ìyá wa àbí bá gbọ́yé yẹn òun kọ́ ni nǹkan tánà ibi gbà lérò.